Yoruba, Unit 17, Basic Dialogue, Dialogue for Learning. Ama. Ama. Mu. Mu. Ilewe. Ilewe. Amawa. Amawa. Mo Amawa. wa. mú ọmọ wá mo mú ọmọ wá mo mú ọmọ wá lọ léèwé lọ léèwé mo mú ọmọ wa lọ mo mú ọmọ wa lọ fún fọ́n kẹ́nẹ́ kẹ́nẹ́ fọ́n kẹ́nẹ́ fọ́n kẹ́nẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ fún ẹ̀kọ́ rẹ̀ fún ẹ̀kọ́ rẹ̀ ṣe ṣe dáadáa dáadáa ṣe dáadáa ṣe dáadáa ṣó ń ṣe dáadáa ṣó ń ṣe dáadáa dáadáa dáadáa ṣe dáadáa ó ń ṣe dáadáa ó ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni ó ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni ó ń ṣe dáadáa.